الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أما بعد The question says marriage advice marriage advice from the Prophet Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni yìí àwọn fẹ́ ká wo kíni tó ń ṣe ọlọ́ọ̀tì ẹ̀ bá wa sọ gan-an nípa tí ń jẹ́ marriage ana Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ka àkọ́kọ́ lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi yé wa nínú ìkànnì àwọn sọ́wárò rẹ̀ nínú Qur'an tí n bá ní gbàgbé suratu Ra'd Allah subhanahu wa ta'ala ni wàmẹ́ àrùsánná qablaka Allah subhanahu wa ta'ala ni walaqad arsalna qablaka rusula waja'alna lahum azwajan wa dhurriyyah Allah subhanahu wa ta'ala ni a ti rán àwọn òjíṣẹ́ kan síwájú wa ànábì táwọn náà wá polongo dáwà yìí fáwọn èèyàn kìí ṣèwọ làkọ́kọ́ ńgbà tá a wá ara wọn yìí kán wá jíṣẹ́ fáwọn èèyàn wọn wọ̀nyí waja'alna lahum azwajan wa dhurriyya àwọn ọlọ́run ṣe òfin ẹ̀sìn kí wọ́n níyàwó ìbẹ̀nu àwọn ànábì ọlọ́run níyàwó tayọ mẹ́rin tayọ márùn tayọ mẹ́fà ìmíì ní ju mẹ́wàá lọ ìmíì tí ẹ̀gbọ́n òfẹ́ ló ń kà waja'alna lahum azwaja ayọ̀ǹda fún wọn aṣẹ́ ló fi ẹ̀sìn wípé ẹ lè ṣe kí wọ́n níyàwó wàzọríyà kí wọ́n sì nọ́mọ ọmọ ń túmọ̀ sí pé kí wọ́n bímọ tó ẹni bá bímọ náà ní lọ́mọ ọmọ. Allah wa ta'ala kò gbé kalẹ̀ fún wa nù ṣẹ̀ríà Islam ká máa sọ pé à ń ṣe sẹ́líbẹ́sì mi ń fẹ́ lọ́kọ mi fẹ́ níyàwó kò sí nínú ẹ̀sìn. tí ń jásí pé ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam òun náà yọ kúò kò jáde kúò nínú tọ́lọ́run bá sọ yìí òun náà jẹ́ni tó ṣèyàwó ó sì bímọ sàbíyàmà lórí bẹ́ẹ̀ anabi ọ̀rọ̀ rẹ̀ wá pọ̀ rẹ̀ gẹ́dẹ́ nípa ọ̀rọ̀ káníyàwó kákó wo hadisi àkọ́kọ́ nínú àwọn hadithi tí a máa kà fúnra wa níbi eléyìí hadisi abdullahi ọmọ mas'ud radiyallahu anhu ana muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún wa nínú náà ya ma'ashara shabab a pe ẹ̀yin ìsọ̀wọ́ ọdọ a a man istata'a minkum al-ba'ata falyatazawwaj ẹ bá ní kápá ní tó fi lè bọ́ obìnrin nù yín tó sì lè ti fẹ́ tó sì lè súnmọ́ obìnrin kó níyàwó kó níyàwó gbogbo ẹni bá ti ní kápá ní tó fi lè bọ́ obìnrin tó sì ti di pé òun náà fẹ́ súnmọ́ obìnrin kó gbìyànjú kó fẹ́yàwó torí pé ká fẹ́yàwó fa innahu aghaddu al-basar gbogbo wọ̀nwọ̀nwọ̀n tápọ̀ ń wò káàkiri gbogbo gbà ní ó mọ̀ wo fóònù mọ̀ wo fóònù kò ní gẹ́gẹ́ tí ń ṣe lórí fóònù pornographics náà ní wò gbogbo gbà lọ́kàn ò sinmi ọkàn dàrú bó fẹ́ sùn lálẹ́ tó yẹ kó sàfikàrù kó sùn yóò sàfikàrù lóòótọ́ ti ṣe náfìlà náà àmọ́ yóò mọ ọrùn náà ní lórí bẹ́ẹ̀dì oníṣẹ́ ọwọ́ ni ọ́ oníṣòwò ni ọ́ ó ti kàwé dórígun kan náà ni àmọ́ oníṣẹ́ ọwọ́ tó tún ṣe pẹ̀lú ẹ̀ ó ti kí ó dáyè kan náà ni àmọ́ oníṣẹ́ ọwọ́ tó ń ṣe pẹ̀lú ẹ̀ àbí sẹ́ oko náà ló ń ṣe tó mọ̀ pé ó fi lè bọ́ obìnrin tó bá wọlé kó o níyàwó òun ló lè mú ọ rẹjú rẹ lẹ́jù wàá sanu lè fọ́rùj bẹ́ẹ̀ náà ni òun ló máa ń mú yàn lè sọ abẹ́ èèyàn jù ànábì wa nílé ò ní kápá fẹ́bìnrin fàálẹ́ ìbí kó yá máa gbà wẹ́wò fa innahu lahu wija ìgbà àwẹ̀ yẹn òun ni ó lè rìdíùsì ọ̀jì tí ń bẹ lára ẹ̀ ìyẹn jẹ́ àdìsí àkọ́kọ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì àdìsí Abu Huraira radiyallahu anhu èyí tí ń bẹ nínú tó ìjà sí wò lọ títí náà an náà gbé jáde nínú súnánù wọn Ànábì tunkal mar'atu li arba'a wọn a máa fẹ́ obìnrin torí ìdí mẹ́rin Ànábì dá kọ́ńtáwọn ìfowópamọ́ torí rẹ̀ fẹ́ bìnrin ó tó fi yẹn encourage wa káfẹ́yàwó náà ni ó láwọn ìyá máa fẹ́ níyàwó torí nǹkan mẹ́rin lára obìnrin limẹ́ẹ̀lì ha obìnrin tó ní dúkìá ó yóò jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn òbí rẹ̀ náà ni àbí iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà ló ṣe tó fi kọ́rọ̀ jọ àwọn èèyàn á máa torí ọ̀rọ̀ kí wọ́n fẹ́ obìnrin. wàlẹ̀ ha àwọn èèyàn á máa torí social status obìnrin àwọn èèyàn ńlá ni láàrin ìlú o bàbá rẹ̀ lẹ́ni báyìí o bàbá rẹ̀ ni mínísítà o bàbá rẹ̀ ni bàbá tó kọ́lé epo báyìí o bàbá rẹ̀ lẹ́ni tó kọ́lé báyìí o bàbá rẹ̀ ń bẹ ní UK o wọ́n á máa wo social relevance obìnrin wọ́n fi máa fẹ́ obìnrin wàlìjẹ́mẹ́ẹ̀lì hà kódà àwọn máa wo beauty ẹwà obìnrin prettiness obìnrin àwọn èèyàn máa wo ó lẹ́wà irú obìnrin yìí wọ́n bá múná lọ lálẹ́ kò ní ìdíkẹ́ yẹn wá wá lójú ìkiri òun pupa rẹ̀ gan tó ríran nulé àwàdà là ń ṣe o kò sí pupa obìnrin kan tó lè ṣe electricity láyéláyé ṣùgbọ́n àkàn já inú débẹ̀ náà níbi tó pọ́n dé kódà Yorùbá sọ pé apọ́nbépo rẹ̀ ẹ̀rí apọ́nbépo rẹ̀ <laughs> ọ̀rọ̀ yorùbá dùn púpọ̀ ó pupa débi kó àti po gan àfẹ́ ìrí yàtọ̀ wá tún ní apọ́n bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ <laughs> ìyẹn ìgbà tí ìgbà tí nàìjíríà rọrùn nìyẹn o ló gun epo sọ́lẹ̀lẹ̀ sí mẹ́mẹ́ tí ó pọ́n nísìnyí ọ̀rọ̀ fẹ́rẹ́ jogi ni o epo òsèlè alàṣẹ́dàrú mọ́ ṣùgbọ́n ká wo ọ̀rọ̀ yorùbá yẹn ká gbé wọlé ó pọ́n dé bẹ́ẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ni ẹlòmíì torí rẹ̀ ó fẹ́ lè para rẹ̀ torí pópọ́n ẹlòmíì sì rẹ̀ kóró osin náà ni ó dúdú bíi kóró osin dúdú téèyàn ń dúdú tàtẹ́lẹ́wọ́ tàtẹ́lẹ́wọ́ àwọn kan lọ́n da wọn bẹ́ẹ̀ tàtẹ́lẹ́wọ́ tàtẹ́lẹ́wọ́ tètètètè tahan tahan yóò dúdú ni àni mo fẹ́ bẹ́ẹ̀ kóró osin yẹn mo fẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń fẹ́ bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ó tún lè ní chocolate ni òun faramọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ànábì ń sọ experience ẹ̀ nípa pé nínú àdámọ́mọ́ ẹ̀dá èèyàn èèyàn ń níyàwó ni ànábì wa gbé wá lóun gbẹ wípé gbogbo àwọn ìdíwọ̀n yìí tá a kà á lẹ̀ yìí ó lówó ni ó mọ̀ọ́yàn ni ó lẹ́wà ni táwọn èèyàn torí rẹ̀ fẹ́ yìí kódà ìmíì tún bẹnu àwọn ìdí míì náà táwọn èèyàn torí rẹ̀ fẹ́ bìnrin wàlídì ni ha ànábì wa ni wọn a máa torí tí ń jẹ́sìn fẹ́ bìnrin fọwọ́rẹ́bìzẹ́ ti dì í ní tẹ́rìbàtì yadak ànábì ni wáyèrè ń jẹ pẹ̀lú obìnrin tó bá lẹ́sìn òní múlẹ̀ mọ́fò òní múlẹ̀ mọ́fò tẹ́rìbàtì yadak lọ́dọ̀ àwọn lárúbáwá wọn máa ń lo gbólóhùn yẹn láti fi ṣàlàyé ihun tó bá hàn yàn léèmà pé tó bá yẹ lè ṣe pé ètò lẹ́sìn ló bá fẹ́ ó mọ̀ kú oríire o ó lẹ́sìn ọlọ́run tó wá ní kò náà ní dúkìá lọ́wọ́ ó lẹ́sìn àwọn òbí rẹ̀ tún jẹ́ nílẹ̀ láàrin ìlú ó lẹ́sìn òun náà tún wá lẹ́wà á gbogbo rẹ̀ lọ́run ṣe fún un àmọ́ tí ò bá ní mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tó lẹ́sìn ó sì lè má faramọ́ ó sì lè má faramọ́ torí pé bó ti wù kóbìnrin náà ó lẹ́wà tó náà bó pẹ́ bóyá ẹwà á tí ẹwà á ṣá bójówó náà ni náà ni àlejò lówó wàhálà lè dé ńgbà míì gan kówó yẹn náà ń lọ lọ́wọ́ rẹ̀ torí owó ló sì ṣe fẹ́ sórí ipò tí múlẹ̀ mọ́fò bó ṣe pé torí pé social relevance náà ni ìgbà kan ló lé ayé gbọ́ kò ló lé ayé gbó ọgbà mẹ́wàá ìgbà mẹ́wàá ni òun ní lo sáà bàbá rẹ̀ ní lo sáà lọ́wọ́ tó fi torí rẹ̀ fẹ́ sáà yẹn náà tún kù lọ́dọ̀ bàbá ẹ̀sìn náà là ń wù lára obìnrin jùlọ ká tó mọ àwọn nǹkan tó kù bákan náà Muhammad alayhi salatu salam ètò sọ fún wa nínú àwọn àhàdìsí míì àti wá fẹ́ fẹ́yàwó wọlé o àti gbantana bí sọ láti fẹ́yàwó wọlé afẹ́wá fẹ́yàwó wọlé bó láti báyàwó lò Abu Hurairah radiyallahu anhu nínú sọ Bukhari àti Muslim Ànábì ní istawsu bin nisa'i khayra ẹ bá wo obìnrin lò dáadáa ẹ wùwárí sí wọn ẹ rẹ́ni sí wọn ẹ bẹ̀rù Ọlọ́run lára wọn ẹ múnú wọn dùn ẹ má jẹ́ wọn ó kábàámọ̀ pé wọ́n fẹ́ yín láyé fa innal mar'ata khulqat min tó ya ya ya ya ya wa ìyá wa wọ́n ní àwẹ̀jà ṣe mìíràn dílẹ́rì àlà èyí tó tẹ́jù tó wọ́jù níbi ẹ̀fọ́n hà ara èèyàn ní ti bá ń náà wò ara èèyàn ní mo sábà tẹ́jù. fàyẹ̀dà habta o tó fẹ́ fi tipa kó fẹ́ tó fẹ́ nà á kó tò padà kó sójì padà kàṣàrù tàwó ó kàn dànù ìyẹn ní bóbìnrin ṣe rí nìyẹn tó bá fẹ́ fi agídí fobìnrin ṣe nǹkan ó padà báyé rẹ̀ jẹ́. wàhín anábì tún wá ní wàhín taraktahu lam yazal lam yazal lam yazal a'waj tó bá wá ló fílẹ̀ tó pobìnrin tì ó kú ti sọ́ọ́sọ́ kò gbọ́ mọ́ ayé ẹ̀ náà padà bàjẹ́ ń já sí pé ọkùnrin aníṣẹ́ ṣe nínú márèjì nìyẹn bámi ṣe ń gbẹ wá lóun gbẹ ká ṣe ìyàwó ló ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe bóbìnrin lò tó bá fẹ́ kó ṣe nǹkan kó ṣe nǹkan kó ṣe nǹkan tó bá ti ń gbìyànjú tó ń sọ tó ń sọ tó ń sọ mọ́ le jù lórí ẹ̀ tó bá le jù lórí ẹ̀ ó padà báyìí obìnrin yẹn jẹ́ bẹ́ẹ̀ náà o tún gbọ́dọ̀ wá sọ pé ó kú tirẹ̀ ọ́ agbóti sọ̀sọ̀ òkú ten pátì kó mọ bá tiẹ̀ lọ aa ah, obìnrin kọ́ ni tó bá lò fìbí tó fẹ́ wọ́ lára rẹ̀ lára wa rẹ̀ lára rẹ̀ tó pátì tó sọ mọ́ yóò padà kó bọ́ ọ ànábì tún wá sọ nípa rí pé fastawsu bin nisa'i khayra ẹ bá àwọn obìnrin lò dáadáa gbogbo àwọn àdìsí yìí ń fi túmọ̀ sí pé àná Muhammad sallallahu alayhi wa sallam ó encourage wa lórí kámárì ó sì encourage wa lórí ìwà tá a lè wò tá a fi lè lo ìsẹ̀mí ayé tó dáa pẹ̀lú ìyàwó kẹtùnjá mú àdìsí kan wá ní parí àdìsí Jabir ọmọ Abdullah kọlọ̀n kó bá yọ́nu sun àti bàbá rẹ̀ èyí ń bẹ nínú súnà àbí Dáúdà táwọn afọ́ ní àdìsí mi àdẹ́bìnrin taqullaha fin nisa ẹ páyà Ọlọ́run lára àwọn obìnrin ìyẹn ni wípé ẹ pé wọ ọlọ́run lára ma àdìsí ẹlòmíì máa ń ni o ẹbẹ̀rù obìnrin o ajọ ni wọn o oṣó ni wọn o wọn le báyọ ọkùnrin jẹ o anabi gan a a jẹ <laughs> gan sọ yóò di jáde níta lérò nìyẹn o fatakulọ fi ẹ lára àwọn obìnrin ìtumọ̀ ẹni gbogbo àṣà àtàwọn duties yín ẹ pé lára obìnrin torí pé ìjọsìn kan ni káfẹ́yàwó lọ́tọ̀ ìjọsìn kan ni káfẹ́yàwó lọ́tọ̀ àwọn àlàkalẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ ànábì nípa àlámọ̀rí obìnrin ẹ lò ó onítùmọ̀ pé ẹ páyà ọlọ́run lára àwọn obìnrin fa innakum akhastumuhunna bi amanatillah torí njọ́ tẹ́ lọ́ọ́ mú wọn kó ń lé àwọn òbí wọn ee a máa tọ́jú rẹ̀ lẹ́fi kú o àníjáyé rẹ̀ ó bàjẹ́ ilé ayé rẹ̀ ó máa dá sí i ní táwọn rẹ̀ mú wò mọ́ wá láàrin ẹ̀tọ́ yìí yọ̀ǹda wọn fún wa wà sàhálàtún furujahunna bi kalimatillah bẹ́ẹ̀ náà ni tó sọ yín dẹni tí ń bá wọn ṣàṣepapọ̀ tí wọ́n bímọ fún yín òfin ẹ̀sìn ọlọ́run ọba ni o ẹ̀sìn ọlọ́run ọba yẹn ti bá wọn lò ìjà wá páyà ọlọ́run bánàbí ti sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tán náà ní padà ń sọ pé ká páyà ọlọ́run lára àwọn obìnrin wa ni ó yẹ kí wọ́n jẹ́ ọgbà táfi wà lìjẹ́ náà ni kò yẹ kí wọ́n jẹ́ ọgbà lè ná fún wa abẹ́ Allah àwọn ìyáálé ilé náà lọ́dọ̀ kò mọ́sà kọ́ wọn máa ṣe la ilaha illallah wallahu